إله إلا هو الرحمن الرحيم الملك القدوس المؤمن المهيمن العزيز الجبار المتكبر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على أشرف الأنبياء سيدنا محمد sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahabi ajma'in amin àtúnkì ẹ̀yìn olùgbọ́ wa pé ẹkú ojúmọ́ o a kú dédé àsìkò yìí a sì tún kú ojúmọ́ Allah jẹ́ ká ṣe púpọ̀ ẹ̀ ẹ káàbọ̀ sí orí ètò tí a pè ní alefik fidin lórí one zero one point one parrot fm lókè bìbí nílùú Ògbómọ̀ṣọ́ ọ̀làdùnní bello òní orúkọ mi mò ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. sharafdin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀ṣánú ajé lógúnmọ̀ṣọ́ Sheikh ẹ káàbọ̀ ìbéèrè tí màá kọ́ fi ṣíde òun náà ni wípé tí a bá fẹ́ kírun lẹ́yìn takbiratul ihram tí a bá fẹ́ bẹ̀rẹ̀ sí ní Fatiha àwọn èèyàn kan wọ́n máa ń ṣe gbólóhùn bisimilá síwájú kí wọ́n tó máa kí suratul fatiha lọ wọ́n sọ pé bisimilahi rahman rahim so àwọn ẹlòmíràn wà wí ní wíwí sókè bákan náà àwọn ẹlòmíràn wí tó jẹ́ pé wíwí jẹ́jẹ́ tó ṣé kéèyàn máa wí sókè lọ́tọ̀ ni tó bá jẹ́ pé ọ̀tọ̀ kéèyàn máa wí àbí kéèyàn máa wí jẹ́jẹ́ aláwọ̀kọ́ ni pé ṣé téèyàn bá tiẹ̀ tó ẹlẹ́ẹ̀kejì ni o aláwọ̀kọ́ nu ẹlẹ́ẹ̀kejì wá ni pé ṣé téèyàn bá wí ǹjẹ́ ẹ̀ṣẹ̀ ń bẹ fún bákan náà téèyàn bá ké suratul fatiha téèyàn bá kìtàn téèyàn bá fẹ́ dánu lé súrọ̀ mi téèyàn fẹ́ kí lẹ́yìn suratul fatiha ǹjẹ́ ọ̀ràn èèyàn tó ni àbí ẹ̀ṣẹ̀ tó ni fún ẹni tí ó bá ń gbólóhùn bisimilá àbí ọ̀tọ̀ kéèyàn sì tún fi gbólóhùn bisimilá bẹ̀rẹ̀ téèyàn bá fẹ́ ké súrọ̀ mi lẹ́yìn suratul fatiha bisimilá. alhamdulillah wa ala wa sahbihi wa man السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته تبارك سورة الفاتحة نعم إن صلاة و سابرك بسم الله أباني برك بسم الله يقول لنا علماء شريعة lórí eléyìí a rí nínú wa àwọn tó sọ pé a bẹ̀rẹ̀ pẹ̀lú níbi tá a máa ti ń ka kí ó sókè eléyìí ni ọ̀rọ̀ tí imaamu shafi'i rahmatulahi alayhi tó sọ àrí nínú ẹni tó sọ pé àní ṣe bisimilahi rárá rárá ó yà kí ó sókè àbá kí ó jẹ́jẹ́ ilé ìjẹ́ àbá imaamu wa malik rahmahulah kódà lọ́dọ̀ imaamu malik àwọn wò pé ká bẹ̀rẹ̀ kí ó nínú sọ̀lá lẹ́yìn tó bá ti ṣe allahu akbar pẹ̀lú alhamdulilahi rabbil alamin ni àti pé pápá gan gbogbo nǹkan tá a bá wí ṣáájú alhamdulilayi rabbil alamin bóyá du'a al-istiftah àbí al-isti'aza àbí al-basmala àwọn wò pé gbogbo àdáda lẹ hmm. ilé ìlàbà ti imaamu malik ní ìgbà tá a rí imaamu ahmed ibn hanbal tó ń sọ pé a ṣe bisimilah ṣáájú kó tó kí fatiha ṣùgbọ́n ní gbogbo sọ láti tábà fẹ́ ṣe jẹ́ẹ́jẹ́ láàmú ṣe bísímìlá kò bá jẹ́ ìta àti kí ó sókè kò bá jẹ́ ìta àti kí ó jẹ́ẹ́jẹ́. oníkálukú náà ló ní ẹ̀rí tó gbára lé alimami shafi'i rahimahullah wọ́n ní torí pé bisimilahi rahman rahim oní àyà àkọ́kọ́ nínú suratul fatiha làwọn ti sọ pé aáwì dandan náà ni àti pé pápá gan ibi tá a bá ti ń kí sókè aáwì ọ̀nà jákè ni. نتوري القول في آية كالقول في الآيات الأخرى انت أبسو نقطة بسم الله قبود يا توسين تاسو نقطة وعيا يكو تفاتحة تبين سبي الحمد لله رب العالمين كي تتافي كي دي ولو الضالين ني صلاة الفجر مغرب أتعشاء تبين سبي نراكا مجيجي فجر àti rákà méjì àkọ́kọ́ magrib àti tẹ̀ríṣà a máa ń ké ó jákè bẹ́ẹ̀ ni wọ́n ní bẹ́ẹ̀ náà láwù bisimilayi jákè. imam malik rahimahullah àwọn rí ipe ọ̀pọ̀lọpọ̀ àdéhìí tó wá níbi táwọn sọ̀hábà ti ń ṣe àlàyé bó la nàbì sallallahu alaihi wasallam ti máa ń ṣe sọ̀rẹ́ wọ́n rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àdéhìí yẹn àwọn sọ̀hábà kan máa ń sọ pé ànábì bẹ̀rẹ̀ sọ̀láàtì rẹ̀ pẹ̀lú alhamdulillahi rabbil alamin gẹ́gẹ́ bí hadith al-qudusi kan tó wá eléyìí tí Abu Hurairah tó gbà wá tó sì jẹ́ tó fẹsẹ̀ rinlẹ̀ dáadáa ọlọ́run lè dáa sọ pé qassamtu as-salata bayni wa bayna 'abdi nisfayn mo pín sọláàtì sí ọgbọgba méjì láàrin èmi àtẹrù mi fa idha qala 'abdi alhamdulillahi rabbil 'alamin qala hamadani 'abdi tí ẹrú mi bá sọ pé alhamdulillahi rabbil 'alamin ọlọ́run sọ kọ́kọ́ sọ tọ́kọ́kọ́ sọ pé tí ẹrú òun bá ṣe nínú fatiha náà ni ibi tí kìnìún ti bẹ̀rẹ̀ náà ni alhamdulillahi rabbil alamin kò sọ pé bisimilahi rahman rahim. imam malik nínú ìrírẹ́ náà tún ní hadithi abdullahi bin mughaffal radiyallahu anhu kó òun ṣe sọ láti njọ́ kan ó á bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilahi rahman rahim àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fájú kó tó di fatiha bàbá rẹ̀ wá sọ pé ìwà máa mi àdáda lẹ́nu hmm. torí pé ní ṣe sọláàtì lẹ́yìn ànábì sọlá àbísẹ́lẹ̀ lẹ́yìn abubakar àti umar bódà kọ̀ọ̀fùmáà náà ń bẹ̀ ni pé gbogbo wọn máa ń bẹ̀rẹ̀ sọláàtì wọn pẹ̀lú alihamudulilayi rabbil alamin. ahmed ibn hanbal òun fẹ́ kó gbogbo àwọn àdéhì jọ pọ̀ ni nítorí pé àwọn àdéhì wá lódodo tí wọ́n sọ pé wọ́n máa ń bẹ̀rẹ̀ kí ó kíké pẹ̀lú bisimilah so ṣùgbọ́n àdéhì míì náà tún wá tó sọ pé wọ́n máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilah nínú rẹ̀ ní hadith Abu Hurairah radiyallahu anhu tó wá nínú Sahih Ibn Khuzaimah rahimahullah ó ní Abu Hurairah níwájú àwọn èèyàn tí wọ́n lé mẹ́wàá ńlọ bíi méjìdínlógún nínú àwọn sàhábà ó dún wájú wọn sọ fún wọn pé èmi ni mo máa sọ láti ṣe jù ní ìdààmú pẹ̀lú bánàbí ti ṣe ṣe kò sẹ́ni tó máa ṣe tómi nù yín àwọn sọ ábẹ́sì sẹ́ńtì máa ṣe fanfa tí ò ní ìtumọ̀ hmm. wọ́n ní àṣekárí ah, bàbá sì bọ́ wájú bàbá bẹ̀rẹ̀ sọ̀láàtì rẹ̀ àtẹ́lẹ́ ibi tí ó ti ké fatiha ó bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilahi rahman rahim ó sì gbóhùn sókè hmm. ó ké fatiha rẹ̀ ẹnìkan ò sì bá jan pátá hmm. ẹnìkan nù ọ̀sọ́pá náà bí bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilahi rahman rahim so àwọn olùmọ̀wá wò pé ọ̀dà àgbàtà di sí ilé ìtiwá táwọn àdéhìí mi sì wá tí wọn sọ pé máa bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilahi rahman rahim so a lè so gbogbo ẹ̀ pọ̀ nítorí pé ẹni tí ò dákọ pé ń sọ bísímìláì ṣáájú fati àkọsọ pé ànábì èwi ó sì ní ká máa wì hmm. nítorí pé òfin ṣẹ̀ríà sọ pé àdàmù nàkìl laysa nàkìlan lil àdàm wọn ò gbá wa kò túmọ̀ sí pé wọ́n sọ pé ìgbọ́dọ̀ sí hmm. torí ẹ̀ wọn á níbò láti fẹ́ sopọ̀ wọn á sopọ̀ lọ síbi pé ẹ̀ sọ̀hábí tó wí bísímìláì sókè yẹn òun náà ní tó gbọ́ lọ sọ. So Hmm. àwọn ẹni tí àwọn ọ̀dárúkọ bísímìlá ní táwọn náà gbọ́ ni wọ́n sọ hmm. ó túmọ̀ sí káwọn ẹbí máa ń ṣe bísímìláhi rahman rahim ṣùgbọ́n kì í sábà gbọ́n sókè pẹ̀lú ẹ̀ níbi tó bá ti ka kí ó jákè hmm. so eléyìí la ṣàlẹ́sà ní gbogbo lè máàmù àtẹni tí máa ń dá sọ láti ṣe àtẹni tó wà lẹ́yìn imam tí ó bá ké fatiha rẹ̀ tí ó bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilahi rahman rahim ṣùgbọ́n bisimilahi yẹn jẹ́ẹ́jẹ́ ńlá màwí tọ wọn ní ǹjẹ́ tàbá tẹ wàá sọ bisimilayi so bá sọ láti jẹ kọ bá jẹ alimami ibn al-arabi rahimahullah nínú tírà rẹ̀ ahkamu qur'an níbi tó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí suratul fatiha ní ìbẹ̀rẹ̀ tírà rẹ̀ ó ní ìyapa tí ń bẹ láàrin àwọn olùmọ̀ nípa ṣe bisimilayi sára fatiha ní àbí sára fatiha ọ̀ngangan ló mú ni mà pé bí èèyàn bá tiẹ̀ wá ka fati àánú sọ láti tí ó ṣe bísímìlá níbẹ̀rẹ̀ rẹ̀ sọ láti lọ́ọ́ bàjẹ́. Hmm. nítorí pé kò sí nǹkan kan tó dájú pé ara súrà kan ni táwọn olùmọ̀ ṣe fanfà nípa rẹ̀. torí ẹ eléyìí ti tó mú ni mà pé tá a bá ké fati àánú sọlá tá a ṣe bísímìlá ń kò sí tó ṣe sọ láti yìí. tá fẹ́ ka kí ó lẹ́yìn fatiha nínú sọ láti wa tá a tún ṣe bísímìlá la fẹ́ dẹnu lé láti bẹ̀rẹ̀ rẹ̀ tó a tún ṣe bísímìlá tó bá dé pé àyọkà la fẹ́ ṣe tó a nídìí láti ṣe bísímìlá nù hmm. èyí tá a ti ṣe láti bẹ̀rẹ̀ yẹn ti gbé. jazakumullahu khairan zero nine zero five five three five five five five eight plus two three four uh, zero nine zero five one six four five four three zero nine zero five one six four five four three àti plus two three four eight zero eight three two nine three eight nine six hello hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakati ó kọ́ bí ẹ ti ń pè o. orúkọ yín àti ibi tí ẹ ti ń pè. láti nìjẹ́ kó máa jáde dáadáa o kí ni ìbéèrè yín. ẹ má bínú kò jáde dáadáa ẹ lọ́wọ́. ó kàn yín bíi tí ẹ ti ń pè. aleykum salaam wa rahmatulah orúkọ yín. láti. láti ranga. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé mo fẹ́ béèrè pé àdúrà wo lèyìn lè máa gbà ní òru tó lè máa gbà dáadáa lọ́wọ́ ìfẹ́. àdúrà tí yẹn lè máa gbà lọ́wọ́ òru tó lè máa gbà dáadáa ọ̀dà mo ti gbọ́. alhamdulilayi kò sí tàbí ṣùgbọ́n ọ̀nà ẹlẹ́dàá ti ṣe àdéhùn pípé ọkọ lọ́rọ̀ bọ́kùn mọ̀dàrú ní ẹsítẹ́jẹ́ bìlákùn pẹ̀lú ẹlẹ́dàá yìí ni ẹ máa pè mí tẹ́ǹbà ti ń pè mí wọ́n máa jẹ́ yín. ọlọ́run sì tún sọ nínú súrọ̀tù bọ́kọ̀rọ̀ wọn ni wọ́n ẹlẹ́kà ìbáàdì àání fẹ́ẹ́nì kọ̀rí ìbọn òjì ìbùdá àwòtẹ̀ dáàrí ìdàdàán pẹ̀lú ẹsítẹ́jẹ́ wàlíyọ̀kùnmínú bí làálẹ́hùn yọ̀ṣọ́dọ̀. táwọn ẹrú rẹ táwọn ẹrú mi tí wọ́n bá bi ọ́ léèrè nípa mi nípa pé ṣé mo súnmọ́ àwọn pẹ́kípẹ́kí ni àbí mo jìnnà sáwọn wọ́n lè máa wọ́n sì máa pè mí ti yé wọn pé mo súnmọ́ wọn máa sì máa jẹ́ ìpẹ́ ẹni tó bá pè mí ní gbogbo ìgbà tó bá pè mí ṣùgbọ́n májẹ̀mú wà ẹ̀yin náà dọ́lọ̀ ńlọ hmm. kẹ̀sì gbọ́ lọ́n gbọ́ hmm. ọlọ́run sọ nínú àyàtà kókó ta sí pé àwọn ẹrú mi ẹ máa pè mí bẹ́ẹ̀ ń bá ń tẹ́ ń pè mí wọ́n máa jẹ yín. sọ àdéhùn lélẹ́yìí látọ̀dọ̀ ọlọ́run àdéhùn ọlọ́run ọba kì í yẹ mm. ọlọ́run ọba kì í sọlọ́sì mm. ọlọ́run ọba kì í ṣe aláìní mm. ọlọ́run ọba kì í sì ṣẹni tí òṣì ń dẹ́rù bá tó bá fún gbogbo wa ní tá à ń fẹ́ kò ní nǹkan kan kù nínú tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n àwọn afẹ́ gba dáadáa lọ́dọ̀ ọlọ́run gbóòó ni àtàwọn náà ọ̀pọ̀lọpọ̀ nínú wa àgbọ́lọ̀ngbọ̀lọ̀ títì ẹ̀sìn wa mẹ́hẹ̀ ká fi ọwọ́ tó pàtàkì fi mẹ́sìn wa àwọn àṣẹ ń fẹ́ kọ́lọ̀ wọn máa ṣe ń tà ń fẹ́ fún wa tí ọba sí kọ́lọ̀ ń jẹ́ arahman ọba àjọkẹ́ ayé nítorí dájú tí ọba sì tún sí pé ilé ayé òjàmọ̀ kankan lọ́dọ̀ lọ nítorí dájú ni pé ọ̀pọ̀lọpọ̀ ìwà ti rí kọ́pù omi kan mu nínú ilé ayé yìí. torí ẹ̀ ẹ jẹ́ kí a tún ẹ̀sìn wa ṣe ẹ jẹ́ kí a tún ìtẹ̀lẹ́tà nàbì sallallahu alaihi wasallam ṣe lára wa nínú ṣẹṣẹ wa nínú ẹ̀sìn wa lẹ́yìn bá ti wá ń pọ̀lọ̀ ànábì fún wa ní àwọn ẹ̀kọ́ kan wọ́n ti sẹ́yìn bá ń tẹ̀lé yóò ti kádùn ọmọ gbà hmm. ẹ máa pe ọlọ́run lẹ́ni tó ní àmàdájú pọ́lọ́run ọbọ̀ jẹ̀yìn hmm. nítorí gbogbo àdúrà tí bá ń tinú ọkàn fìfó jáde ọlọ́run ọba kì í gbà hmm gbogbo àdúrà tí máa ń tinú ọkàn fọ́nú fọ́ra wá ọlọ́run ọba kì í gbà. èyí hmm. ni tún máa ọkàn fífo ọkàn fọ́nú fọ́ra òun náà ní kọjá pé ẹnu yín lásán lè fi bẹ̀ lọ́hùn ẹni tẹ́ ń béèrè fún ọ̀dọ́ hmm. ọ̀tọ̀ ni tẹ́ ń sọ ọ̀tọ̀ ni tẹ́ ń rò hmm. ọlọ́run ọba kì í gbàrú àdúrà bẹ́ẹ̀ tòró túmọ̀ sí káyìn náà dààmú tòró ìfọkànsí tẹ́ ń tọrọ torí ẹ̀ tẹ́ bá jí lóru tẹ́yìn Hmm. pàápàá jùlọ nígbà tí ó bá di ìdá kan nínú mẹ́ta àti gbẹ̀yìn òru hmm. nígbà tí olúwa ẹlẹ́dàá máa ń sọ̀kalẹ̀ wá sí sámàlẹ̀ ayé hmm. tí wọ́n máa sọ pé ta ló fẹ́ pè mí kí n jẹ ta ló fẹ́ tọrọ nǹkan kan lọ́dọ̀ mi kí n fún ta ló fẹ́ tọrọ àforíjì kí n ṣe fún so tẹ́ bá lè jí ngbà yẹn tẹ́ ń bẹ lọ́hùn gbogbo ntẹ́ bá tọrọ ẹ sáà máa tọrọ ntọ́já sẹ́sẹ̀ ẹ sì máa tọrọ àtijákun ẹbí pẹ̀lú ògo ọlọ́run ọlọ́run ọgbọ́gba kò ní ìdádúrà kan pàtó. Hello. Sàmàlùkọ́ Àtúlẹ̀ Bàràkàtù. Wọ́n aleykum salaam wa rahmatulahi wa barakatu. Wọ́n kọ́ ibi ẹ̀ tí ń pè yìí. Orúkọ mi ni Ibrahim Sálẹ̀ Haruna, ọ̀rọ̀ látòdòrò Ògbómọ̀ṣọ́. Hmm, kí ni ìbéèrè yín? Mo tẹ́lẹ̀ dọ́kítù lérò pé látàtẹ́ ní fàdírì yẹn tí a hmm. bá fẹ́ gbìyànjú láti kí ní òru. Hmm. Wọ́n ọlọ́run wà díyàn tó fi yẹ kó fi ṣe táìmù òbí five thirty six yẹn kà. Wọ́n á fẹ́ gbìyànjú pé kéèyàn mọ̀ wulẹ̀ kí kéèyàn kí ah, normal sober àti pé kí yàn sáré kí yàn tó tún ṣubú ìta. alhamdulilayi rakata alfajr yìí sọ̀rọ̀ la máa ń wá a máa ń ṣe ni lẹ́yìn gbàtà alfajr rìbá ti yọ bóyá tí wọ́n fẹ́ wí nù. so ọlọ́run bò ní kẹ́ ẹ tètè jí hmm. ẹ ti jí nígbà tí wọ́n ti ń ṣe kọ́ ọmọ hmm. báwo la ti ṣe ṣe àyè ń bẹ fún yín láti ṣe rakata alfajr lópin ìgbà tẹ́ ẹ̀ bá ti bẹ̀rẹ̀ sọ̀lá tó sọ̀bẹ̀ àmọ́ tó bá jẹ́ pé bá ti ṣe sọ̀látù subh bákan méjì ni nínú kẹ́ dìde kẹ́ ṣe rọ̀kàtà àlùfáàdìrì yín lẹ́yìn sọ̀látù subh àbí kẹ́ dúró di àsìkò àbọ̀hà lẹ́yìn ìgbà tó òrùn bá yọ tó gbéra sókè láàrin yíyọ òrùn àti gbígbéra sókè rẹ̀ àbúkátà ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kó tó di pa bẹ̀rẹ̀ sí ní ṣe sọ̀látù bọ̀hà lápèjú ẹ lónìí ní Ògbómọ̀ṣọ́ ń bẹ Ọlọ́run yọ ní six twenty four Hmm. so tóòrùn bá yọ ní six twenty four ẹ̀yin wá fẹ́ ṣe sọ̀látò bọ́hà ìgbà wo lásìkò bọ́hà bẹ̀rẹ̀ hmm. tẹ bá fi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kún twenty four minutes ẹ̀rí pé yóò ti fún wa ní thirty nine minutes àjẹ́ pé six thirty nine twenty one minutes to seven ìgbà náà ni àsìkò bọ́hà ti bẹ̀rẹ̀ ìgbà náà ẹ lè san rakata alifajiri yẹn padà ṣùgbọ́n tẹ bá ti wá ọmọ síláṣí tán ti bẹ̀rẹ̀ àṣùbà ẹ gbọ́dọ̀ ṣe rakata alifajiri o. Hmm. ẹ darapọ̀ mọ́ imam lẹ́ẹ̀kan náà hmm. torí bá nàbí sallallahu alaihi wasallam sọ pé idha uqimatis salah hmm. fala salata illa al-maktuba kí wọ́n ti gbé sọlá ti dúró ẹ gbọ́dọ̀ ṣe sọlá ti mímọ́ àfẹ́yí tí imam ṣe tọ́jú ọ̀rọ̀ yẹn yẹn àmọ́ tó bá pé ibùmí lẹ wà ọlọ́run á ní kẹ́ jí lẹ́yìn ìgbà tó òun tiẹ̀ ti yọ ṣé àṣùbà alẹ́ ṣe ni àbẹ́ kọ̀ọ̀kan ṣe rọ̀kàtà àlùfáàsì kẹ́ ẹ kò sí rọkàtà alifájọ kẹtù sàṣùgbà tó ń ti kóòrùn ti yọ. Hmm. irú rẹ̀ náà ṣẹlẹ̀ sànàbà muhammed sallallahu alayhi wa sallam bi nínú àdéhùn tí imam malik tó gbé jáde nínú muwatta rẹ̀ táwọn míín náà tún gbé jáde nínú tírà wọn. anabi sallallahu alayhi wa sallam ó jí ó jí àwọn sàhábà ìwà bilal ṣé mo ti sọ pé kó jí mi tá alifájọ bá ti yọ. ó ní wà anabi sallallahu alayhi wa sallam ẹni tó mẹ́mí ẹ lọ náà ló mú tèmi náà lọ. Hmm anabi sallallahu alaihi wasallam ní ibi tá a sùn sí ìwà ṣètọ́ni tí wàá sùn bẹ́ẹ̀ pẹ̀lú wa. Hmm. torí rẹ̀ wọn kálukó dìde wọn fààyè bẹ́ẹ̀lẹ̀ wọn lọ síbòmí. Hmm. wọn sálù àlàgbà wọn sálù àlàtàn rakata alifajiri wọn kọ́kọ́ fi bẹ̀rẹ̀ hmm. tó ń ti yọ kó tó di kí wọn sàṣùbà náà. hello. ẹ̀mí ìsìlámù alaikum warahmatullahi wabarakatuh ó kọ́ ibi ẹ ti ń pè é. orúkọ mi kamaldin abdulkareem niger republic. kí ni ìbéèrè yín. mashala ìbéèrè mi alákọ̀ọ́kọ́ kí ṣé a lè ṣe àdúrà lẹ́yìn ìwọ̀n rẹ̀ rẹ̀ dùwà òní mashala tá a gbọ́ sókè tá a ṣe àdúrà lẹ́yìn ìwọ̀n rẹ̀ yẹn. ẹ̀kejì. ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì. Hmm ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì ní hmm. àwọn nẹ́fílà rawatib tí hmm. wọ́n lásìkò àti wọn lásìkò wákàtí lọ èyí tó yẹ ká ní ẹ̀síwájú zuru ṣé bí wọ́n bá pè mí ní abalẹ̀ ìyẹn bí wákàtí kẹ̀kún tó ti zuru náà nẹ́fílà rawatib. Hmm. ìbéèrè mi ẹlẹ́ẹ̀kẹta ẹ̀lọ́. náà máa ń gbọ́ yín. náà ìbéèrè mi ẹlẹ́ẹ̀kẹta ṣé a lè sọ pé ṣé ìyẹn lè sọ pé mo sọ kùránì kalẹ̀ látòjú ojú ọ̀sẹ̀ tí mo sọ kùránì kalẹ̀ ní Ramadan nígbà báyìí. tí mo sọ pé mo sọ kùránì kalẹ̀. Hmm, màdá inú Ramadan tí mo sọ pé mo sọ kùránì kalẹ̀ nígbà báyìí ní Ramadan. ní tí ẹ gbà lérò pẹ̀lú rẹ ni pé ìyẹn ta ní fásitì àbí náà. ìgbé nìyẹn ṣáàlọ. alhamdulilayi ìbéèrè alákọ̀ọ́kọ́ ní sítá bá parí sọ láti wá a lè máa bẹ̀ lọ́n. Mm. ní àwọn àdúrà tá a máa fi tọrọ mm. níta máa ń fẹ́ lọ́dọ̀ ọlọ́ ọ tako ntọ́wánu sunna nabi sallallahu alayhi wa sallam pẹ́ pé lẹ́yìn bàtà bá parí sọ̀láàtì ta sálámù pẹ́ pé àdúrà tọrọ ńlá máa mú wa ntí sunna fi hàn wá wọn náà ní pé sọ̀láàtì yẹn gàgà fúnra rẹ̀ inú rẹ̀ lèyàn ti tọrọ inú rẹ̀ lèyàn ti tọrọ torí ẹni sìn irú du'a ul istikhara. Mm tí anabi sọlọlá àṣìlá fi kọ́ wa pé téèyàn bá fẹ́ ṣe nǹkan kan téèyàn fẹ́ kọ́ lọ́wọ́ bọ́ fọ́nà mayà kó bá yàn ṣẹ̀ṣẹ̀ tó lóore jù hmm. téèyàn bá múra ká méjì tí sọ̀rọ̀ yàn wá àdúrà tánàbì ní ká ṣeun gangan ìtọ́dọ́gba jù ni pé nígbà tó bá ṣe tàṣàhúdù tán tó ṣàṣọlá tó fànàbì sọlọlá àṣìlá tán tó sáde ọlọ́run níbi àwọn nǹkan mẹ́rin tánàbì ní kò sáde ńbẹ̀ tán hmm torí àwọn olùmọ̀ sọ pé ààyè kábẹ́lọ́n kájú ọgbà gangan ní sọ́láàtì ní ìgbà tá a ti wà nù sọ́láàtì láàrin allahu akbar sí asalaamu alaykum ààyè gbígbà àdúà ni. Hmm. torí ẹ̀ ń gbà tí abubakar radiyallahu anhu tó ń sọ fún anabi sallallahu alayhi wa sallam kọ́kọ́ ní nǹkan tó wọ́n máa fi pe ọlọ́run bẹ́lọ́n nínú sọ́láàtì òun nínú sọ́láàtì òun. Hmm anabi wa kọ pé kọ́ máa sọ pé allahumma inni zalamtu nafsi zulman kathira hmm. wala yaghfiru dhunuba illa ant faghfir li maghfiratan min 'indik warhamni innaka antal ghafurur rahim àwọn olùmọ̀wá ní gbà tó ti jẹ́ pé inú sọ́láàtì ló ti wí hmm. ó túmọ̀ sí pé bá ń gbà tó bá forí kalẹ̀ àbí ìgbà tí bá ń ṣe tashahhud kó tó di pọ́ sálámà hmm. sọ àyè téèyàn ti máa tọrọ nù jàmáà ẹ sì rí pàànàbí sallallahu alayhi wasallam ó ní fa amma sujud fa akthiru fihi mina du'a fa qamina an yustajaba lakum tẹ́ bá forí kalẹ̀ ẹ máa tọrọ ntẹ n bá ń fẹ́ lọ́pọ̀lọpọ̀ nínú ẹ nítorí pé ààyè kọlọmọbọ gbàdúrà yẹn tó eléyìí ni ti súnà tó fi máa wá so amúnáyìn sọláàtì pinla wàá fàdúrà wá sí rárá o àti ìsìtánà bisalòlá àbísọlá ìyẹn Mu'adh ibn Jabal pé mo nífẹ̀ẹ́ rẹ̀ torí ẹ̀ ọ̀ gbọ́dọ̀ fi wíwí gbólóyìn sílẹ̀ ní dubura kulli salat ní ìgbẹ̀yìn gbogbo sọ̀láàtì rẹ̀ ní ìgbẹ̀yìn gbogbo sọ̀láàtì rẹ̀ iná ni Allahumma a'inni ala dhikrika wa shukrika wa husni ibadatik eléyìí ọmọ wáyé ni ṣáájú kátó sálámà torí pé duburu shay min duburu shay min eléyìí ò sì tako àdéhìí tánàbì sallallahu alaihi wasallam tó ti sọ fún apá kan nínú àwọn aláìní nínú àwọn sàhábà tí wọ́n wá fi ẹjọ́ sùn pé àwọn olówó láàrin àwọn wọ́n ń náwó wọ́n ń ṣe sàrà àwọn ń yọ zakat eléyìí tí ó jẹ́ kí wọ́n ga nípò jù àwọn lọ tó bá dijọ́ gbẹ̀ndàlùkìyàmù àwọn ò sì ní táwọn ọmọ àná ànábì wa kọrin pé ọlọ́run ti fún yín ní tẹ́yìn náà máa fi ṣe sàrà ẹ máa ṣe subhanallah mẹ́tàlélọ́gbọ̀n alihamdulilayi mẹ́tàlélọ́gbọ̀n allahu akbar mẹ́tàlélọ́gbọ̀n kẹ́ parẹ́ pẹ̀lú la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir sàrà àlélẹ́yìn náà jẹ́ fún yín. ọ̀rọ̀ tí wọ́n anábìnrin máa sọ dubura kulli sala. so kò takura pé wọ́n ti pé dubura kulli sala ti ń bì tó sì wà lẹ́yìn sálámà bọ́ọ̀ni dubura kulli sala ti tì yẹn Hmm. ló ń ṣe gbọ́dọ̀ jẹ́nu sálámà ìyàtọ̀ wà láàrin méjèèjì hmm. nítorí pé eléyìí tó wá tí wọ́n pè ní dubura kulli salat ti Mu'adh àtàwọn sọ ti Mu'adh ibn Jabal radiyallahu anhu ó ní í ṣe pẹ̀lú tọrọ hmm. du'a mas'ala ni wọ́n pèlè yẹn. اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك دعاء مسألة وان قلي ṣùgbọ́n táwọn sàhábà ما جلاني تما وام tí wọ́n دعاء ó الدعاء í ṣe Hmm. torí àwọn ní lẹ́yìn gbogbo sọ láti yẹn máa yan lọ sọ eléyìí jẹ́ ìyàtọ̀ tó wà láàrin méjèèjì hmm. torí ẹ gbogbo níta bá fẹ́ tọrọ inú sọ láti lẹ́ẹ̀ máa fi ṣe kìí ṣe wípé lẹ́yìn sọ láti. Hmm. alimami ibn al-qayyim rahimahullah nínú tírà rizad al-ma'ad wọ́n sọ pé téèyàn bá fẹ́ ṣe àdúrà àti tọrọ náà lẹ́yìn sọ láti yóò yà ṣe ìjọsìn míì tó yàtọ̀ gédégbé sí sọ láti ni ìyẹn ni pé wàá ṣe àwọn gbólóhùn yíyan ọlọ́run wàá tọrọ àforíjì lọ́dọ̀ lọ wàá ṣe àsọlátù fanabi sallallahu alaihi wasallam wàá ṣẹ̀ṣẹ̀ tọrọ tó tọrọ wàá parí pẹ̀lú àsọlátù jẹ ìjọsìn mi tọ dádó gedegbe tí ò ní ṣe pẹ̀lú pé ẹ̀yìn sọlátù. Hmm. sọlẹ ìjẹbù ti ṣe jẹ. wọn ní àwọn yìí tànàbí tí máa sábà ṣe tó bá wà kì í pati àyàfi tó bá wà ǹjẹ́ àwọn ànáwó àfìlè tí wọ́n lásìkò àbí wọ́n lásìkò wọ́n lásìkò mọ̀nà wọ́n lásìkò náà lásìkò wọn ní sọ́nà rọwátì hmm. ṣùgbọ́n oníbèrè yìí tó ń tọ́ka sí ni wípé sáà lè ṣe èyí tó ní í ṣe pẹ̀lú ṣáájú sọ́láàtì sáà lè ṣe kó tó di kí wọ́n pèpè fún sọ́láàtì hmm. àbá dúró di kí wọ́n pè sọ́láàtì a gbọ́dọ̀ ṣe ṣáájú kí wọ́n tó pè sọ́láàtì tá a bá mọ̀ pé ìpèpè fún sọ́láàtì òun jẹ́ ìpènisákèésí ni pé àsìkò sọ́láàtì yìí ti wọlé. Hmm. tásìkò sọláàtì ọba tí ìwà wọlé téèyàn bá ṣerú àwọn súnà tí wọn ní kó o ṣe ṣáájú sọláàtì kan àjẹpẹ eléyìí ọ̀n kàn ṣe náfìlà kan ni hmm. tí ò ní í ṣe pẹ̀lú súnà tó rọ̀tìbà wà tó wá sọ́ra torí pé irú ti ṣáájú sọláàtì lóhùn yẹn téèyàn bá ṣe ṣáájú kan tó pe sọláàtì lóhùn ó lè jásìkò tánàbí lẹ́ẹ̀ gbọ́dọ̀ ṣe sọláàtì ló ń ṣe yẹn hmm. torí pé ṣéyìn ní ìgbà tí òun bá wà látàrí gangan gangan anábìlẹ̀ gbọ́dọ̀ ṣe sọ̀láàtì. torí rẹ̀ ẹ dúró de ìgbà tí òun bá tó yẹ tàrí àyàfi tó bá pa àwùjọ tẹ̀yìn wà àwọn èèyàn pèpè fún sọ̀láàtì àfi tásìkò bá lọ tán. Hmm. bí àwọn àwùjọ míì tó ṣe pé ní ìsìn sọ̀láàtì gbòòrò lápèjúwe ó ń wọlé láti bí aago kan ó kù ṣẹ́jú bíi mẹ́wàá ó kù ṣẹ́jú bíi mélòó. bí ogún gan. so àsìkò sọ̀láàtì gbòòrò ti wọlé ẹ̀yin wá ní pèpè fún sọ̀láàtì ó dàgó méjì torí pé bẹ́ẹ̀ ṣe báwọn bàbá yín nù bàbá yín ànábì yín wa ni ànábì sallallahu alaihi wasallam tó lọ́n fẹ̀sìn rán ti ṣàlàyé báwo lẹ́sìn máa ṣẹ̀sìn àwa tí wọ́n ń tún ẹ̀sìn yẹn à ń tún rọ à ń gbé gbọ́nà míì tó bá fẹ́ nu wa mú a máa tara wa dànù ọ̀pọ̀lọpọ̀ lóúnjẹ yẹn wá ti mọ́ṣáláṣí pa ni wọn ò ní sí fáwọn ẹrú ọlọ́run láti sí lọ́run gbàgbọ́ méjì ọba lù gẹ́rẹ́gẹ́ níbo lélẹ́yìn tí wàá nù òfin ọlọ́run wọ́n ti lè pèsè láti lọ́ àṣùrù gbàgbọ́ mẹ́rin ọba lù gẹ́rẹ́gẹ́ ní ìgbà míì tó ti jẹ́ pé sọ̀látọ̀lá àṣírí gan ó ti wọlé ká aago mẹ́rin ó tó lù ìgbà míì aago mẹ́rin kọjá ogún ìṣẹ́jú ni ó tó wọlé. so ẹ̀yin sì ti ṣe láti ilẹ̀ sọ̀láti ta ṣe láti ilẹ̀ àṣedànù ni wọ́n ń pelé yẹn. Hmm. so eléyìí dẹ́ba wọn ní sáàlì máa sọ pé mo sọ alukur'ani kalẹ̀ níye ìgbà báyìí náà sọ Ramadan tó rẹ́ bẹ́ẹ̀ tó jẹ́ gbà lórí pẹ̀lú mo sọ kalẹ̀ òun náà ni kí mo kéjà láti bẹ̀rẹ̀ dópin rẹ̀ inṣàlá kò sí tó burú mẹ́ hmm. eléyìí ò fi ibi kankan ta kò fi ọlọ́ hmm. èdè yorùbá tó yé ni. jazakumullahu khairan. hello. salaamu aleykum. aleykum salaam. ó kọ yín o. orúkọ mi ni àtàkùn aláàbí akárí ògbómọ̀tò ọlá ọ̀dà mi. kí ni ìbéèrè yín. ìbéèrè mi sí bàbá àfáà ni pé ẹni tó bá kọ́lé ó sì kọ́ mọ́tálásí síbẹ̀. pàtó nǹkan kan ọ̀rọ̀ akírun nínú mọ́sálásí o hmm. ṣé kò ní nǹkan kan ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ìbọyọ̀ ah. dẹ́sẹ̀ tàbí ọ̀sùn bẹ́ẹ̀ wọ́n tọ́ bẹ́ẹ̀ àti ọ̀sọ̀ bẹ́ẹ̀ kírun bẹ́ẹ̀. alhamdulilayi ọkọ ni pé lópin ìgbà tí èèyàn bá mùsùlùmí ọ̀ràn yẹn ló jẹ́ lórí ẹ̀kọ́ máa sin náà tí hmm. sin náà bá sin sin náà á máa sin ní ìbámu pẹ̀lú bá nàbí tó ṣe fi kọ́ wa ni. anábì fi yé wa pé àwọn ọkùnrin ìtọ́lọ́lájú nínú sọ̀láàtì tó máa ń ṣe ọ̀nà èyí tó máa ń ṣe nínú ilé wọn yàtọ̀ sí ìtọ́jú ọ̀ràn yẹn. àṣùbà sọ̀láàtì bọ́ọ̀rù sọ̀láàtì làásù sọ̀láàtì mọ́gírì sọ̀láàtì làìṣá mọ́sálásí lọkùnrin ti gbọ́dọ̀ lọ́ọ́ máa ṣe àwọn sọ̀láàtì. ọlọ́run á ràn wọ́n lọ́wọ́ olówó ọkọ lé ọkọ mọ́sálásí sára alé rẹ̀ kìí ṣe mẹ́lì mẹ́ta kìí ṣe méjì tàbọ̀ kan ló ń rìn kó tó di pa bọ́ sí mọ́ṣáláṣí wọ́n wá ní àwọn ṣàkíyèsí pé ọkọ mọ́ṣáláṣí kalẹ̀ ìwọ ní ìsìn lọ́nbẹ̀ tíyẹn bá jẹ́ bẹ́ẹ̀ á sì wádìí ṣé ìgbà tí ìwà sin lọ́nu mọ́ṣáláṣí yẹn ṣé sì ń sin yàrá rẹ̀ tó bá jẹ́ pé ń sin yàrá rẹ̀ á fi yé pé ń ti ń ṣe ọ̀dà rárá àti pé pàpà gan mọ́ṣáláṣí tó kàn mọ́ṣáláṣí àti ìyọnu láàrin nítorí tó bá jẹ́ pé ọba fẹ́ káwọn ẹrú ọlọ́run máa wá sí lọ́nbẹ̀ kí ló dé wọ́n mọ́lẹ̀ nu yàrá tó mú kí wọ́n náà máa jáde sọ̀rọ̀ túmọ̀ sí pé mọ́ṣáláṣí ọ̀hún ọba kúkú yọ gbogbo àmì tó wà lára rẹ̀ tá a fi dá mọ̀ pé mọ́ṣáláṣí ni kúrò lára rẹ̀ kó sọ́ọ́dì ilé ìkẹ́rù pamọ́ hmm. nítorí pé ìwọ gan lọ́ọ̀ nínú rẹ̀ hmm. wọ́n á nìtún máa pé ọkọ̀ ọ̀lẹ̀ káwọn èèyàn máa wá sin lọ́n bẹ́ẹ̀. Hmm. tó bá jẹ́ pọ̀ ní ìsin rárá nínú yàrá rẹ̀ gan. so ó sì kọ́ mọ́ṣáláṣí kalẹ̀. Hmm. so mọ́ṣáláṣí irú eléyìí kò yẹ kí mùsùlùmí lọ sí sọ láti bẹ̀ o. Hmm. torí mọ́ṣáláṣí tí kèfèrí kọ́ kalẹ̀ nù. torí ẹni tí ìbá ti ṣe mùsùlùmí bá kọ́ mọ́ṣáláṣí kalẹ̀ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ yàbẹ̀ kó ló ń lọ sí lọ. bóòlù sí ti wá da mùsùlùmí láàmú tó tó fi jẹ́ pé kèfèrí náà máa kọ́ mọ́ṣáláṣí kalẹ̀ fáwa kó tó di pa sí lọ. Hmm. Now. Jazakumullah khairan. Zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six. Hello. asalaamualeykum. aleykum salaam wa rahmatulah ó kàn ibi ẹ ti ń pè yìí. ọmọ aisha ló ń sọ̀rọ̀ láti àbá. kí ni ìbéèrè yín o. naam ìbéèrè mi ni pé ṣé dandan ni ká èèyàn tó bá fẹ́ gba títà ṣàwà dandan ni kó gba ramadan tó wà ńlẹ̀ kó tó lè gba títà ṣàwà àbíyàn lè gba títà ṣàwà létà kí wọn máa gba ramadan yẹn tó ní. àìbéèrè lẹ́lẹ́kejì yẹn ni pé wọ́n ní tí a bá fẹ́ ṣe ijó àlórí ìsìjú ẹ̀ máa tó bá làwọn ọmọ rẹ̀ bá ní àṣìyàn tí a máa fẹ́ ṣe fóyàn mi báwo lèèyàn àwọn ìbéèrè mi náà nìyẹn. alhamdulilayi ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe sètò ṣọwal ilé ìtawà nínú rẹ̀ nísìn. àkọ́ à ń gba gbogbo mùsùlùmí à ń gba àwọn níyànjú kó ní kálukú tètè múra láti ṣe sètò ṣọwal rẹ̀ torí ká sùn ká jí ká sùn ká jí hmm. ọjọ́ ń lọ ọjọ́ ń lọ lónìí nísìn àti wọ́n bí ìjọ kẹrìnlá hmm. nínú oṣù ṣọwal hmm. so ó léwu pé kéèyàn fi falẹ̀ àbí nínú oṣù shawal uh, ó léwu pé ká fi falẹ̀ ká sùn ká jí ìyá àríwá tún ti wá dọ̀lù káìdà hmm. so kọ́ lọ́wọ́ bọ́ sànù wa. Eh, àwọn obìnrin àbẹ́lòmínà tó jẹ́ pé bóyá ààrẹ àbí diwọ́ kan ló ní tí ò fi lè jẹ́ pé ó parí Ramadan eh, tí Ramadan fi lọ tí gbèsè ń bẹ lọ́rùn rẹ̀ gbèsè lẹ́kọ̀ọ́kọ́ san náà hmm. gbèsè lẹ́kọ̀ọ́kọ́ san ṣáájú kẹ́ẹ́ tó ṣe sí tẹ̀sẹ̀ wà. Hmm. nítorí sábàbí ni pé tá a bá kú àwọn tọ́lọ̀ ń ṣe ní ojúlówó ọ̀ràn yẹn lórí wa hmm. lọ́lọ́run ó bi wá léèrè náà. sẹ́rí hmm. gbogbo sítẹ̀sọ̀ wà náfìlà ni hmm. nínú àwọn nàwáfìlà. so náfìlà wọ́n á máa fi pé ládọ́ọ̀ràn yẹn fún yàn ni. kò wá ní jẹ́ pé náfìlà lẹ́yìn ọ̀wọ́ arangunlé ẹ ní gbìyànjú àwọn níbí òní ní thirteen thirteen ṣọwàl so ẹ já múra ká tètè san àwọn gbèsè tá a bá ní lọ́rùn ní Ramadan tàlíbà láǹfààní láti ṣe sítẹ̀ṣọ̀wà. so ọ̀ràn yẹn lọ́nà ọkọ̀ bí wa léèrè hmm. tọ́ràn yẹn wa tí ó bá pé wọ́n hmm. fi ládàá náfìlà kún tọ́ràn yẹn wa bá tún pé náfìlà ó tún máa jẹ́ àṣelọ́lá. Hmm. so èèyàn wa ń sọ̀ràn yẹn wọ́n á di náfìlà ní mójútó gẹ́gẹ́ bí ọ̀daràn tó ṣe pé ó fa àwọn sọ láti tọ́lọ̀ ṣe lọ́ràn yẹn alẹ̀ ọ̀hán ni kan náfìlà gbẹ̀rún rákà ṣe á ṣèdànù kò ní túmọ̀ kankan. subhanallah. so nítorí di eléyìí náà ó wà nù hadith al-qudsi ọlọ́run hmm. ẹlẹ́dàá sọ pé wa ma taqarraba ilayya abdi bi shay'in ahabbu ilayya mimma aftaradtuhu alayhi ẹrú mi ò ní ṣiṣẹ́ kan láti fi wá ti sún mẹ́mi ọlọ́run ní iṣẹ́ tí mo wá yọ́nú sí tí mo fẹ́ràn ju kó o ṣe ní tí mo ṣe lọ́ràn yàn lórí ẹ̀ lọ. Hmm. téèyàn bá fẹ́ súnmọ́ lọ kò sí ní tọ́lọ́ fẹ́ jù bíi kó o ṣe ní tó ṣe lọ́ràn yàn lórí rẹ̀. Hmm. wala yazalu abdi yataqarrabu ilayya bin nawafil hatta uhibba ẹrú mi ò ní wáyé wá ti sún mẹ́mi ọlọ́run pẹ̀lú náfìlà náfìlà náfìlà náfìlà títí tèmi ọlọ́run fi nífẹ̀ẹ́ rẹ̀ walakin an-nawafil ta'ti ba'da al-fara'id náfìlà wà lẹ́yìn ipò ti sọ̀rọ̀ àyà ni ẹni èèyàn mójútó ọ̀rọ̀ àyà ó mójútó náfìlà wọ́n ti ṣe pé wọ náà rọrùn àti afẹ́sàdúrà ní foríkalẹ̀ fẹ́ lómi. bó láti ṣe á ṣe náà ní lédè lárúbáwá hmm. ọlọ́run yáàfin lágbájá ọlọ́run foríjìn lágbájá ọlọ́run fi lágbájá ṣe kóńgẹ́rì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Hmm. sọ̀jọ̀ bùsùjọ́ eléyìí yóò fi hàn wá bó ṣe pàtàkì tó pé ká gbédè lárúbáwá. Hmm. kò tó kò tó rárá kó jẹ́ pé english english english iná làákàn mọ́ ọ̀ràn nù mọ́ english kí láǹfààní rẹ̀ ibà àwọn èèyàn fi ń wó oúnjẹ ni iná ló fà á ló fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ibọ́ ọmọ rẹ̀ sóde yorùbá rẹ̀ má ní ìsìn àfi english tẹbi torí oúnjẹ náà ni ojú ká fi jẹ àmàlà àtọbẹ àbùláyé náà lọ ni hmm. so èdè lárúbá ní í ṣe pẹ̀lú bóòlù ayé òsè ní dàrú tọ́lá kìyàmà tí ó sùn wà. naam. hello. wa aleykum wa rahmatulahi wa barakatuhu kọ́yìn bí ẹ ti ń pè. nípa mi ni àmọ̀tíláì láti gbàgbé láti. láti wo. hello asalaamualeykum aleykum salaam láti wílẹ̀ tí ń pè é. láti jọ bóyá tó. láti jọ bóyá òde náà kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé ìbéèrè lọ́nà kọ̀ọ̀kan. Mhm. ìgbà tí wọ́n ṣe tí wọ́n ṣàlàyé àpàrọ̀ sí i. ìgbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ni pé àwọn ọ̀nà tí wọ́n là kalẹ̀ pé èèyàn lè fi máa gbà ṣe àtẹ̀gùn kí láwọn ìgbèríko ọ̀nà ni èèyàn ti máa ṣe ni àbí nínú tashahud mhm. àbí àwọn bàbá tí wọ́n fẹ́ lé ọ̀nà kan nínú àwọn mìíràn tí wọ́n là kalẹ̀. lábẹ́rẹ̀ tí a bá ń ṣe pàṣẹ́wò lọ́wọ́ bí èèyàn wá ń ṣe ìgbéyàwó ní pàṣẹ́wò bẹ́ẹ̀ èèyàn ṣáà máa ní ọwọ́ yẹn lọ sókè lọ sílẹ̀ náà ni àbí tàbá ti parí ilé tó jẹ́ ti pàṣẹ́wò gbọ̀ngàn ọwọ́ yẹn máa wà ní kíkà lẹ̀ ká ẹ máa ṣe ìgbéyàwó tàbá fẹ́ ṣe ọwọ́ àkọ́kọ́ nìyẹn. ìkejì àkáàtì àlẹ́sọ̀rọ̀ àyàn fọlá tó ní ká máa ṣe ní pé tàbá ti ń ṣe kan hmm. sínú ìlú ìgbà tí wọ́n máa ṣe àkáàtì yẹn ọjọ́ máa ṣe ìgbéyàwó àbí bàbá ti sẹ́lámù láti máa ṣe ìgbéyàwó. ìbéèrè mi kẹta ni pé ẹni tí ọkọ ẹ bá ní ju ìyàwó kan lọ kápẹ́ ìyàwó mẹ́ta lápèjì rẹ̀ tí ọ̀kan nínú àwọn ìyàwó rẹ̀ tó wájú bí ọdúnlé kan ó ti bímọ kí ọkọ tó fẹ́ tí àwọn ọmọkùnrin kó ó ní ọmọkùnrin wọ́n pé ó ti ń súnmọ́ àti bàlágà ó ti fẹ́ bàlágà kan àwọn ọmọ tó jẹ́ ọmọkùnrin gangan báwo ni ìṣèṣe wọn ti máa rí ibi tí ọmọ ìdáwà àti pé níyẹn tó bá ń lo nǹkan báyà nínú àwọn àwẹ̀ mi tí ọmọ ṣe lè máa rí ẹgbẹ́ ọ̀bá àlọ́ tí wọ́n máa ṣe níbi tí ọmọkùnrin yìí tí ó bá wà àmọ́tọ́ tó kì í ṣe ọmọ ọkọ wa ẹgbẹ́ ìyàwó mi ló gbé wa. ìbéèrè mi ó gbẹ̀yìn ni tí obìnrin bá bímọ tí ọkọ wa fún tètè tí obìnrin yẹn lè ṣe ìtàlù fún ọmọ yẹn fún ara rẹ̀ àti pé kan ní ìgbà ọgbà aláṣẹ ń ṣe gbọ̀ngàn ọ̀gọ̀ tó ní ṣíṣe mọ́kànsán òun ti ṣe ìkànjọ tí wọ́n bá a ṣe láyé. Uh, àkọ́kọ́ kẹ́mi bá fẹ́ ṣàdúrà pẹ̀lú àwọn kan téèyàn ṣe síwájú yẹn wọn nàbí sallallahu alaihi wasallam tó fi kọ́ wa ìdílé lẹ́yìn ní í ṣe pẹ̀lú àdúrà téèyàn fẹ́ ṣe bóyá nínú sọlá àbí lẹ́yìn sọlá torí pé ẹni tá nàbí sallallahu alaihi wasallam tó fi irú rẹ̀ kọ́ ó ṣe sọlá tì ní wà ń dàrúkú ni ànàbí sallallahu alaihi wasallam wa sọ pé lè ti kájú hmm. tó bá ṣe pé ńgbà tẹ́nìkan ní ìfẹ́ tọrọ ó bẹ̀rẹ̀ pẹ̀lú sísá fọmọ fọlọ tọrọ àforíjì sọsọ láti fa nàbì sallallahu alaihi wasallam ó wàá tọrọ ní tó fẹ́ tọrọ ó tún sọsọ láti fa nàbì àdúrà rẹ̀ ọba máa gbà. Hmm. tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé tó bá gbà yín náà ṣe sọ láti fún ara yín ọbẹ̀ ń ṣe sọ láti tahajjud qiyamul layl tẹ́ bá ṣe bẹ́ẹ̀ nínú forí kan lẹ́yìn kò sí tó burú mẹ́ hmm. tẹ́ bá ṣe bẹ́ẹ̀ nínú kùnúùtù yín kò sí tó burú mẹ́ hmm. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n ní sí àmọ́ gbọ́n ọmọ ká ni nígbà tá a máa ń ṣe tẹ̀síọ́fòtò bàbá filẹ̀ a máa gbà a máa gbà sókè sísàlẹ̀ sókè sísàlẹ̀ sókè sísàlẹ̀ láti bẹ̀rẹ̀ tẹ̀síọ́fòtò wa títí dé parí. Hmm. wọ́n ní tọ́ba fẹ́ ṣe dùá ò lè sọ̀kọ́rọ̀ wọ́n ní sọ alẹ́ sẹ́nu òfòrí kanlẹ̀ bẹ́ẹ̀ ni alẹ́ sẹ́nu òfòrí kanlẹ̀ àbí ká sì ṣe nínú tẹ̀síọ́fòtò kẹ́ẹ̀dùn ṣe wí ṣáájú. Hmm. tóra yìí méjì tẹ̀ ti lè bẹ́ lọ́nà di pẹ́ sálámù tí ọkọ èèyàn bá ní ju ìyàwó kan lọ tọ́ka nínú àwọn ìyàwó yìí ti jẹ́ abilékọ rí tó ti lọ́mọ tọ́mọ ti dàgbà báwo ni ìṣesí ọmọ yìí pẹ̀lú àwọn ọmọ yòókù tọ́jú ọmọ ọkọ rẹ̀ ti sìn tó ń bá jọkùnrin bóò ní ẹ̀wọ̀n àtàwọn ọmọbìnrin tọ́jú àwọn ọmọ ọkọ rẹ̀ ti sìn tó ń bá jọ ọmọkùnrin báwo làwọn obìnrin tọ́jú ìyàwó ọkọ obìnrin yẹn ní ìsìn sáwọn ọmọ tóbìnrin yẹn gbé wá ń tiẹ̀ tán bá jẹ́ni tí ń bojú só lè máa rójú wọn rárá o torí pàràtà ló sí fámìlì yìí hmm ará àta ló jẹ́ sáwọn ìyàwó ọkùnrin yìí ará àta ló jẹ́ sáwọn ọmọkùnrin yìí. Hmm. gẹ́gẹ́ bí àjòjì ti ṣe máa paramá fún àjòjì bẹ́ẹ̀ náà ló ní kálukú wọn máa paramá fún ọmọ yìí báyìí hmm. ilé ìjẹba. wọ́n ní tí èèyàn bá bímọ tọkọ sí nítòsí hmm. tá a sì fẹ́ jẹ dẹ́bínú fi sí lẹ́nu kó lè bá jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ tí ọ̀kọ́ tẹ inú ọmọ yìí báyìí wọ́n ní báwo láti ṣe jẹ́ àkọ́dẹ́bínú ni wọ́n pè kì í sọyìn dẹ́bìnì ni wọ́n pè kì ṣe chocolate tá a pè kí nǹkan kan tó sádùn ọ̀sá ti wọ́n náà dẹ́bìnì ni wọ́n pè. Hmm. a sì mọ̀ pé àwọn ilé wa kò yẹ kí dẹ́bìnì ọmọ àwọn wa ń bẹ̀. Hmm. torí pé Ànábì sallallahu alayhi wa sallam wọn ni baytun la tamra fi jiya'un ahlu. gbogbo létí ò bá ti sí dẹ́bìnì bẹ́ẹ̀ àrèbìjẹ làwọn ará bẹ́ẹ̀. Hmm. torí rẹ̀ dẹ́bìnì ẹ jẹ lẹ́nu tẹ bá jẹ lẹ́nu tẹ jẹ lẹ́nu tẹ jẹ lẹ́nu nítorí ti dàpọ̀ mọ́tọ́ yín ìlẹ́sàn fi tọ́ ọmọ lẹ́nu hmm. lọ́nà tó fi jẹ́ pé yọ lọ mí ní rọrùn hmm. tó fi jẹ́ pé dẹ́bìnrin rẹ lọ́kọ́ fi tẹ́lẹ̀ inú rẹ nínú ìgbésí ayé rẹ. hello. hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh wo kan ibi ẹ ti ń pè. àbúṣumáyà ni láti ṣáàkì. kí ni ìbéèrè yín mo fi àwọn dọ́kítọ́rù wa lọ́njà ni wọ́n fẹ́. àmín ẹ ṣe ìbéèrè mi ni pé wọ́n ń pe àwọn transaction kan ní gbọ̀nsẹ̀nsẹ̀ mm-hmm. débi pé àwọn ọmọ ọ̀yá tó wà nínú Islam mm. wọ́n tẹ wọ́n sí bẹ́yà báńkì ní kakindi mm. wọ́n wá lọ wùjọ́ rẹ̀ ní pépà ní bóyá ikútọ́ni wọn owó yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ náà wọ́n wá wọ́n máa ṣéǹjẹ̀ sí náírà lọ́dọ̀ àwọn tí wọ́n ń ṣe exchange money. Mm -hmm wọ́n máa ṣe owó yẹn máa lé wọ́n tó máa ṣe wọ́n padà sí nàìjíríà padà bóyá láàrin ìwíìkì wọ́n máa ṣe bí ẹ̀mẹrin ẹ̀ márùn-ún àwọn àwọn ohun pé ṣé kọ̀wọ́ rì bábà yẹn nítorí owó yẹn ò ṣiṣẹ́ kẹ̀kẹ́ ní fi ń lé. ọ̀dà alhamdulilayi alhamdulilayi rìbá ṣe pé rìbá máa ń jẹ́ rìbá nítorí pé kò ṣiṣẹ́ kankan tó fi lé ó lè lé látàrí pa ṣiṣẹ́ ó lè lé látàrí ipa àṣìṣe ṣùgbọ́n àrùn béèrè tẹ́ sí nísìn ó náà ní pé téèyàn bá san náírà sínú bank ní nàìjíríà níbí ìyẹn wọn lọ sí ruparaku ní Republic of Benin ìyẹn wọn lọ withdraw owó yẹn jáde iye tó ṣe déédéé rẹ̀ ní franc sefa ìyẹn gbà jáde bí ẹ̀ ṣe wá gbà jáde tàbí gbà jáde ó tún change náírà káyí one million nìyẹn san sínú account ìgbà tó ń fi gba franc sefa jáde iye tí wọ́n ń ṣẹ́wó lọ́jà ó mú kí one million yẹn kó di one point one million. Mm. so àtún á dáwó yẹn padà sí nàìjíríà àtún ní kí wọ́n tún tún san mm. kò sí tàbí ṣùgbọ́n pé rìbá lélẹ̀ mm. rìbá lélẹ̀ mm. tó bá jẹ́ pé wọ́n ná náírà náà nílùú tẹ̀ lọ náírà náà lẹ́sìn fẹ́ fi rajà so one million tẹ́yìn san sí báǹkì yẹn ìgbà tẹ́ fi gba owó òlóyìn ẹ tún wá ṣe sí náírà tẹ fẹ́ fi rajà lọ́wọ́ alẹ́ gbèsè rìbá. Hmm. àmọ́ ẹ̀yin ní ìsìn àníyàn yín ni wípé ẹ̀ ń fẹ́ kówó yọ ọmọ alẹ́ ẹ ti sọ di business so eléyìí yẹn làwọn olùmọ̀ ń pè ní at-tawarruq hmm. ẹ fi sísanwó sí báǹkì ṣe bójúbójú ni hmm. àmọ́ rìbá gangan lẹ fẹ́ jẹ ẹ fi sísanwó sí báǹkì kọ́kọ́kọ́ mm. jẹ́ frank sefa mm. ẹ ti ṣe bójúbójú mm. ṣùgbọ́n lẹ́kùn náírà lẹ́sẹ̀ gbà lẹ́yìn rìbá lẹ̀ ń jẹ anabi sallallahu alaihi wasallam ó ti fi yé wa ó ní rìbá ẹsẹ̀ àádọ́rin ní rìbá ní èyí kéré jù nínú rẹ̀ ṣe dọ́gba pẹ̀lú kéèyàn báyà rẹ̀ lò ọlọ́run sọ pé alladhina ya'kuluna rìbá la yaqumuna illa kama yaqumu alladhi yatakhabbathu ash-shaytanu min al-mas àwọn ẹni tá ń jẹ wéèlì wọn àní dìde nínú sàárè wọn lọ́jọ́ gbẹ̀ngàn kìyàmá àfi ní dìde tẹni tí ń sẹ́wìn tí ṣètọ́ni ti fọwọ́ bá torí ẹ̀ ti dàrú. torí ẹ̀ kí ni wọlé ayé ṣe já mọ́ ganan rí. Mm. a máa wá àwọn ọgbọ́n àrékérekè ọgbọ́n burúkú ọgbọ́n tí ó kó bá ni tí ó mú ni wọ jahannama ní rọrùn mm. ẹja wọn bẹ. Mm. láàrin ìṣẹ́jú kan tó kù ẹ ká jó ìpele ìmọ̀ ẹ̀ lọ́wọ́ kọ́ aleykum salaam ẹ pa rédíò yín lákọ̀ọ́kọ́ àbíkẹ́ yín lọlẹ̀ dáadáa. mo àìsà láti òkè wòde. ẹ pa rédíò yín àbíkẹ́ yín lọlẹ̀ kí ni ìbéèrè yín pápápá. náà ṣé téèyàn bá fẹ́ kí wọ́n á sùn hmm. ṣé èèyàn lè kéwú sínú kéwú jẹ́jẹ́ ni àbí kéèyàn kéwú jáde. ọ̀dà sọ ti tán. Wọ́n lọ sọ láti làásù jẹ́jẹ́ wọn máa ń kéwọ́n gbogbo mùsùlùmí sì mí lè yọ àdúpẹ́ fọlọ́. Hmm jazakumullahu khairan ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò kọ́lọ́run kó bá fi san wọ́n lẹ́sùn lórí láyé níbi àti ní ọ̀lẹ́lẹ̀ kẹyàmà ẹni tí wọ́n ti ń dáhùn sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan ọ̀jọ̀kan láti ìgbà tá ti bẹ̀rẹ̀ náà ni Sheikh Dr. Sharafdin Gbadebọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Al-Madina Center ẹ̀ṣánú ajé lógún ọ̀ṣọ́ ọpẹ́ pàtàkì lọ́wọ́ àbú àmínà tí wọ́n dìjọ kọ́ àti àfa yusuf tí wọ́n tẹ̀lé wọn wá bákan náà jazakumullahu khairan ọ̀làdùnníbẹ̀lẹ̀ òun ni ó kọ́ tèmi títí ọjọ́ mẹ́jọ tó tún pàdé padà ní mo dágbére fún yín salamu alaykum rahmatulahi wa barakatuhu.